الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس وأربعمائة وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا ارتحل في سفره قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر ثم نزل فجمع بينهما فإن زاغت الشمس قبل أن يرتحل صلى الظهر ثم ركب متفق عليه وفي رواية للحاكم في الأربعين بإسناد صحيح صلى الظهر والعصر ثم ركب ولأبي نعيم في مستخرج مسلم كان إذا كان في سفر فزالت الشمس صلى الظهر والعصر جميعا ثم ارتحل وعن معاذ رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وآله وسلم في غزوة تبوك فكان يصلي الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا رواه مسلم الحمد لله ẹ bàtà ti ṣe àlàyé nípa irú ìrìn àjò léyìí tó máa ń bí kéèyàn ṣe sọ láti ní kọ́sù tá a sì ti ṣàlàyé. nípa iye ọjọ́ eléyìí tó máa ń bí kéèyàn ṣe kọ́sù. bàbá tí wọ́n mú àdéhùn mi wá fún wa eléyìí tó ṣe kó náà dá lórí apá kan nínú àwọn àdẹ̀kùn eléyìí tó lọ́n ní kí ṣẹ̀ríà Islam kókó sínú. kò náà ní ìdẹ̀kùn tó ní í ṣe pẹ̀lú pípa sọ̀láàtì méjì pọ̀ fún onírìn àjò ìwé bó ti ṣe yé wa wípé as-safaru madinnatul mashaqqa wa illam tatahaqqaq al-mashaqqatu bil-fi'l ààyè kọ́rẹ́yàn ìnìrìn àjò ṣe kódà kó ṣe pé kọ́rẹ́yàn lódodo ìdí nìyí ìṣẹ̀rí àfi àwọn àdẹ̀kùn fún wa lóríṣiríṣi nígbà tá a wà lórí ìrìn àjò ìdẹ̀kùn kí sọ̀láàtì onírọ́kà mẹ́rin kó di onírọ́kà méjì ìdẹ̀kùn káti ẹ̀ ṣe sọ̀láàtì méjì papọ̀ lákòókò ọ̀kan nínú méjèèjì pàápàá jùlọ sọ̀láàtì bọ́ọ̀rọ̀ káàkiri papọ̀ pẹ̀lú sọ̀láàtì làásù sọ̀láàtì maghrib káàkiri papọ̀ pẹ̀lú sọ̀láàtì làyíṣà láàyè àti pa sọ̀láàtì méjì pọ̀ bá pín kò sáàyè níbi àti pa sọ̀láàtì fẹ́jẹ̀ papọ̀ má sọ̀láàtì ọgbọ́hùn gẹ́gẹ́ bí o ti ṣe sáàyè láti pa sọ̀láàtì fẹ́jẹ̀ papọ̀ má sọ̀láàtì làyíṣà sọ̀tùmọ́tà máa ń sọ̀rọ̀ àlùjẹ́mẹ̀rún bayna salawat ńṣe ni jámù lọ́mọ lórí al-zuhur wal-asr wal-maghrib wal-isha. a sì ti máa pípé eléyìí dẹ̀kun ńlá ni pé sọláàtù méjì máa ṣe méjèèjì lákòókò ọ̀kan nínú wọn ìdẹ̀kun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ààyè kọ́ rẹ ni ìrìn àjò jẹ́. sábà wọ àdìsá Anasi ọlọ́run àbí sallallahu alayhi wa sallam ọjọ́ nítorí pé tó máa gbéra nínú ìrìn àjò wọn qabla an tazigha ash-shams fẹ́ẹ́ pásìkò tí wọ́n gbéra sí ọjẹ́ kótó dikóòrùn yẹ̀tàrí ni wọ́n bá gbéra. أخر الظهر إلى وقت العصر النبي من له صلاة الظهر لا ردي أقوك عصر يعني كون روتية تاري تنبي في كبيرة أقوك صلاة الظهر روتيتو تنبي في كبيرة torí pé ìmọ̀sí gbogbo wa ni pé kò tọ́ ká ṣe sọ̀láàtì kan ṣáájú kákòókò rẹ̀ tó wọlé nítorí pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta torí ẹ̀ ànábì ò ti torí pé ó fẹ́ rìnrìn àjò kọ́ wá sí sọ láti síwájú kákòókò rẹ̀ tó wọlé torí pé a ti sọ yìí pé ẹni tó bá máa máa ṣe bẹ́ẹ̀ tó ṣe sọ láti kákòókò sọ láti tó wọlé sọ láti yẹn ò lè jẹ́ sọ láti mímọ àmà tó wá máa máa ṣe bẹ́ẹ̀ yẹn ó ti sọ ọ̀dọ̀ ẹni tó dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ yẹn ó sì lè bí káfíà jẹ́ sọ láti yẹn ò tiẹ̀ lè jẹ́ gbígbà rárá ni ṣùgbọ́n ẹni tó wáyé pé látàrí àṣìṣe látàrí ìgbàgbé ló fi ṣe sọláàtì kákòókò sọláàtì òtótó à ń bẹ lọ́run pé kọ́lọ́run gba sọláàtì yẹn fún ní náfìlà ṣùgbọ́n kò tó kún sọláàtì ọ̀ràn yẹn tó fẹ́ ṣe yẹn tó bá wá béèrè pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní mẹ́sítíìdì tìyín ẹ máa ní àkókò sọláàtì àlàásù ọ̀hún wọlé láago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìlá níṣẹ́ lẹ́yìn tí máa bẹ̀rẹ̀ sọláà nǹkan bíi agogo mẹ́rin ọkọ̀dọ́ àṣẹjú méjì ṣùgbọ́n ẹ fura mọ̀ yìí pé nígbà tí ó bá fi di aago mẹ́rin kọjá àṣẹjú méjì láwọn bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ wà ní rákà kẹrin ni sọláàtù tá a bẹ̀rẹ̀ tákòókò rẹ̀ ó tó tó tákòókò wa tó bá wa lórí ẹ̀ ṣé sọláàtù yẹn náà á pa ṣe lákòókò rẹ̀ ni àbá ṣe kákòókò rẹ̀ ó tó wọlé. ọ̀pọ̀ ẹ̀kúrakúrú ẹ̀ máa ń sábà ṣẹlẹ̀ púpọ̀. ṣùgbọ́n náà ni sọ̀látù làìṣà àkókò tí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí táwọn àwùjọ ti wà yí báyìí wọ́n á máa ṣe sọ̀látù làìṣà àkókò sọ̀látù ò tí ì tó o. àwọn wàá sọ pé ó ṣeé ṣe kákòókò tó bá wa lẹ́nu ẹ̀ á ó ṣeé ṣe kó tó bá wa lẹ́nu ẹ̀ bí ẹni gbára bí ẹni gbára sánlẹ̀ lásán ìlọ̀rọ̀ yín ọ̀jọ̀ ẹ̀ńgbára gbóná ni ẹ̀ ti ṣe sọ̀rẹ́ tákòókò bá wá tó bá wọn lórí ẹ̀ ǹjẹ́ nìyẹn tó láti mú kí sọ láti hàn lálàáfíà bí kò tó kò tó láti mú lálàáfíà nítorí wípé máa bọ́pọ̀là awwaluhu min as fa akhiruhu kadhalik gbogbo sọlẹ́t tí àkọ́kọ́ rẹ̀ ọba ti lálàáfíà ìgbẹ̀yìn rẹ̀ ńkọ́ kò lè lálàáfíà sẹ́nu tó fà nítorí pé sọlẹ́t tó bá pọ̀ jù náà àwọn sọ̀làwà tó lọ́n ṣe lọ́nà yẹn fún wa iná nìkan jẹ́ rákà mẹ́rin sẹ́wájú bó ti ṣe jẹ́ rákà mẹ́rin yẹn ìbáàdà ẹ̀ ọ̀kan ni ìdí ni wípé àsìkò tá a fẹ́ ṣe rákà alákọ̀ọ́kọ́ wa kejì fún ẹ̀kẹta fún ẹ̀kẹrin lọ́tọ̀ wọ́n ní gbogbo ẹ̀sìn tó ṣe pé kò ṣe é ya lábala lábala látàrí ipá máa fún abala kọ̀ọ̀kan láníyàn ẹ̀sìn kan náà ní gbogbo ẹ̀ tọ́kọ̀ọ́kọ́ rẹ bá fi lè bàjẹ́ ìparí rẹ̀ náà ní dáa tí ìparí rẹ̀ bá bàjẹ́ àkọ́kọ́ rẹ̀ náà bàjẹ́. sọ ìdínú gbàtà bẹ̀rẹ̀ sọ̀láàt kákòókò sọ̀láàt tó wọlé lamtan àkìdù tilka sọ̀láàt sọ̀láàtà yẹn ò jẹ́ sọ̀láàt. táwọn ń bá láti lọ débi pákókò tó bá wa lẹ́nu ẹ̀ kò nítumà. wọ́n dàbí ẹni tó lọ bẹ̀rẹ̀ hajj látòní ni wọ́n wá lóun bẹ́ẹ̀ nu ihram títí Ṣawwal fi dé ọ̀ntara rẹ̀ jẹ́ ni torí pé àsìkò tó lọ gbé ihram fún hajj yẹn ihram rẹ hajj kò lè hajj bá ṣe umra lọ́yà kù. ti ṣe jẹ́ pé àgbọ̀dọ̀ sọláàtì òtótó ìdí inú tó fi jẹ́ kíkà nàbí bá gbéra kó tó di pé òòrùn ṣe kí ni òòrùn yẹ tàrí ànábì ò ní ṣe sọláàtì kankan wọ́n máa lọ ni. ìwọ tó wà ń béèrè pé ẹ̀yin fẹ́ travel abroad ẹ ti wá dé airport so àsìkò tẹ dé airport sí ó eleven thirty tẹ̀lẹ́sì gun bàálù yẹn ẹ̀yin wò pé ẹni débi tẹ́ ń lọ China àfi lẹ́yìn seven hours so ẹ máa ní transit lọ́nà torí bàálù ọmọ ọmọ epo so ṣùgbọ́n lẹ́yìn seven hours ẹ jọ ṣé a lè wá ṣe sọ̀látò gbóhùn àti asùn papọ̀ ní airport rárá o àbí tẹ́ bá fẹ́ kí sọ̀látò gbóhà ẹ máa ń fẹ́ ṣe sọ̀látò gbóhà sẹ́mi kó àkókò yẹn àkókò gbóhà ni ẹ lè ṣe sọ̀látò gbóhà ṣùgbọ́n sọ̀látò àlùmọ̀fùrúbọ̀ ẹ dá dórí gbàtẹ́ bá wọ bàálù gbàtẹ́ bá wọ bàálù kẹ́ máa ṣẹ́nu bàálù gbàtà kókò sọ̀látò bá tó. bákan náà ẹni tó láwọn fẹ́ travel àwọn lọ sí Kánò ni ṣùgbọ́n àsìkò táwọn gbéra sí pẹ̀lú gbogbo àwọn jẹ̀mọ́ táwọn jọ ń lọ àwọn ti jọ dá fúnra àwọn pé aago mẹ́rin gérégé àṣùbà tálùfájà yóò ti yọ làwọn gbéra máa lọ sí Kánò nítorí pé èèyàn jìnnà àwọn sì ti ṣúrò yẹ wákàtí tó yẹ káwọn ò débẹ̀ ọlọ́ọ̀ni pé á débẹ̀ ọlọ́ọ̀ni pé á débẹ̀ láàyè tatu wa apá tá a ṣírò torí di ẹlẹ́yìí ẹ má kánjú ẹ dúró sí sọ̀látù fájìrì náà wọ́n ní nóò mọ́tò ọjà yẹn lẹ̀kọ́ jọ ọ́ lẹ̀ wọ̀ míì.

yọ àmú sọláàtù làásùrì wa àti sọláàtù gbóhùn báyìí nzáàgàtì shams kọ́bílà ẹ̀yẹr tahila ṣùgbọ́n tóòrùn bá ti yẹ tàrí kánàbí o tó gbéra tóòrùn bá ti yẹ tàrí kánàbí o tó gbéra sọlá gbóhùrọ̀ ànábì ó ṣe sọláàtù gbóhùn tó mọ̀rọ́kì lẹ́yìn náà ni wọ́n á gùn kan ìrìn rẹ̀ ẹ bá ń kíyèsí yorùbá yẹn o. إذا فإن زاغت الشمس تور باسطية تاري قبل أن يرتحل ساجو قطو كبيرة صلى الظهر يوكي صلاة الظهر ثم ركب بين نوع كانيرة سي أوتي كبيرة lẹ́yìn ìgbà tóòrùn ti yẹ̀tàrí ni àbí kò ì tí ì gbéra tó òrùn fi yẹ tàrí bá lé ẹ tó gbọ́ ọ. fa in zagati shamsu tó òrùn bá sì fi lè ti yẹ tàrí kobula an tehila ṣáájú koto tó di kó gbéra salla dhuhra yóò ṣe salatu to mara ki tó ti gbéra ni àbí ò ti gbéra. ẹ̀rù dáadáa o. tóòrùn bá sì yẹ̀ tàrí kó tó di kó gbéra kò tí ì gbéra ọ̀rọ̀ àìgbọ́ báyìí tóòrùn bá sì ti yẹ̀ tàrí kó tó di kó gbéra àmọ́ ti gbéra. ṣé kìí ṣe tí wọ́n sọ fún wa nù? tí bàbá rẹ̀ bá sì ti dé kó tó di pọ́ jẹun tí bàbá rẹ̀ bá sì ti dé kó tó di pọ́ jẹun tó ti jẹun. <laughs> ẹ gbọ́ ìbáàdì tí bàbá rẹ̀ bá sì ti dé kó tó di pọ́ jẹun tó ti jẹ àbí ò ti jẹun. <laughs> tí bàbá rẹ̀ bá sì ti dé kó tó di pọ́ jẹun tó ti jẹun àbí ò ti jẹun torí bàbá rẹ̀ ti dé ó ti jẹun bẹ́ẹ̀ náà ni tóorùn bá sì ti yẹ̀ tàrí kó tó di pọ́ gbéra ó ti gbéra àbí ò ti gbéra ti gbéra ẹ̀gbọ́n ìbò lẹ́gbọ́n. torí pé ń bẹ́ẹ̀ sọ fún wa ń bì ní pé ànábì ti gbéra ṣùgbọ́n kó tó di kó gbéra òun ti ṣe kí ni àyíwá ìyẹn nípa àkókò bóòlù ti wọlé kó tó di pé ìdí tí òfin ní jẹ́ntẹ́yìn gbọ́ yìí ni pé ṣé tóun bá ti yẹ̀ tàbí kó tó kó lé ṣé là ń sọ̀rọ̀ kọ́sùrù ṣé gáràjì láti lókè kọ́sùrù ṣé bẹ́yìn ti ń lọ tóun bá sì ti yẹ̀ tàbí kó tó di kó gbéra ó sì ti gbéra ṣé yé wa ìyẹn ni pé tóun bá ti yẹ̀ tàbí kánàbí o tó di kó gbéra yẹn nípa àkókò tó gbéra sí àkókò zuhur ni sọlá zuhur anabi ose sọláàtò zuhur ìtumọ̀ ìyapa tó pọ̀ sáàrin àwọn olùmọ̀ yóò yẹ yín nìsí. tí oòrùn bá ti yẹ tàrí kó tó di kó gbéra yóò ṣe sọláàtò zuhur nílé àbí lọ́nà. lẹ́yìn kọ́rọ̀ ti yín ilé ló ti ṣe òun. sọ yìí ntí àdìsí sì sọ ni pé yóò ṣe sọláàtò zuhur lọ́nà ẹ ṣàkíyèsí rẹ o wọ́n ní tó bá dé pé òòrùn tí ìyẹ̀tàrí tó fi dúpọ́ kó tó di kó gbéra tó bá dé ọ̀nà ìgbà tó wà lọ́nà yẹn kò ní í ṣe sọ̀lá tuntun torí pákókò tí ìtò tó fi kó lé àkókò zuhùn tó bá lọ́nà ni kò wá ní í ṣe sọ̀lá tuntun yẹn á ń bọ̀ sí lọ sí pé yóò fi àṣírí kún yóò retí kásìkò àṣírí ó tó kásìkò àṣírí bá wá tó yóò wá ṣe zuhùn wọ̀lá àṣírí jama'ata akhir wọ́n pè ní jama'ata akhir ìyẹn ni pé a pa méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n lápapọ̀ lọ́lára èwo la lọ́lára dóhùn ṣùgbọ́n asìrì nǹkan àlò ńlára eléyìí wọ́n pè ní jama'ata akhir so eléyìí tó bá jẹ́ pé dóhùn ni wọ́n wá sọ fún wa nípa tó bá jẹ́ pé òórùn ti yẹ̀ tàrí kó tó di kó gbéra wọ́n ní sọ̀látù dóhùn nìkan ní òkì yẹn ni kò ní kí asiri pẹ̀lú ẹ̀ kí ni àdìsí ń tọ́ka sí àdìsí ń tọ́ka sí pé ọ̀tọ̀nà pápá àti asiri pọ̀ lẹ́ni tọ́lọ́ zuhur lára àmọ́kọ̀tọ́ kápá zuhur àti asiri pọ̀ lẹ́ni gbogbo àwọn olùmọ̀gbọ́ yẹn àdìsí yẹn pé lẹ́yìn ìgbà tó òòrùn ti yẹ tàrí ni ó ti wà lọ́nà. tọ́ eléyìí tó bẹ̀ wá ni wípé tó bá jẹ́ pé àkọ́kọ́ àkókò zóòrù láwà a ní pa papọ̀ máa sùrì. nínú kákíbù nìkan níraka méjì ká máa lọ títí takụkụ ó fi tó tiẹ̀ náà bá tó ń kọ́ méjì. àmọ́ tí a kó tó di kóòrùn yẹ tàrí á lọ bóòrù lára títí di àkókò àásù àwa ké èkíní kejì wa ní raka méjì méjì ọ̀dà tó ṣe ti yẹ tàrí náà ká tó di pa agbéra sọ́tọ̀ wípé ká lọ náà lára títí di àkókò àásùrì ká fi ṣe méjèèjì papọ̀ raka méjì méjì ọ̀tọ̀ mọ̀nà nígbà títí ti tọ́ eléyìí náà tọ̀ but ká lọ́gọ́rù lára bí àsìkò asiri ṣùgbọ́n ẹ̀rí yìí tọ́ka sí pé a gbọ́dọ̀ fa asiri wá bá àkókò zuhur káfí wá sí méjèèjì papọ̀ kó tó di pákókò asiri tó ń tiẹ̀ pẹ̀lú ìní àdéhì ń sọ ń parẹ́ ń tiẹ̀. ó wá nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ kan látọ̀dọ̀ alḥakim gba ọ̀nà kan tó gúnrégé òun sọ pé sọlá zuhur wal asra thumma rakib pé dáná bí sallallahu alaihi wasallam. tó bá jade lè jáde kó tó di wípé òòrùn yẹ̀ bá yẹ̀ yọ lọ sọ̀látù azuhur lára títí di àkókò asur àfikún tó wá ń bẹ̀ ni pé ànábi ó ṣe àti asur lẹ́yìn náà yóò tún gun nǹkan gun rẹ̀ yóò tún máa lọ. ṣùgbọ́n mustakhraju muslimin mustakhraj alistakhraj fannu kani nínú fununi mustalah alhadith ibi tíra tílé ikọ̀ yìí èmi náà fẹ́ mú àwọn àdìsí irú tiẹ̀ náà wá àmọ́ gbọ́ ọ̀nà àwọn àfọ àtẹ̀mí tẹ́mi gba àdìsí wa lọ́dọ̀ wọn yàtọ̀ sí ti muslim àmọ́ lọ́nà tá a fi máa pàdé lọ́dọ̀ àfọ àtọ́wọ́ àwọn àjùlọ. ilé ìwọ̀n pẹ̀ ní mustakhraj. so mustakhraj tí wọ́n kọ Abu Nu'aym wọ́n kọ tírà kan pè ní mustakhraj lórí sahihi muslim òun náà fẹ́ fi hàn kó náà gbarú àwọn àdìsí muslim wá lọ́nà míì tó yàtọ̀ sí ti muslim bó tilẹ̀ jẹ́ pé àwọn padà pàdé lọ́dọ̀ ọ̀kan nínú àwọn gbọ́gbà àdìsí yẹn wá. rìwáyà tiẹ̀ lórí àdìsí kan náà àdìsí Anasi àfikún wa ń bẹ̀ òun sọ pé kana idha kana fi safarin ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ti ẹni tó ṣe pé tí máa ń bẹ lórí ìrìn àjò kan fazalati shamsu tó riwaya tàrí salla dhuhra wal asra jami'a anabi sallallahu alayhi wa sallam yóò oh, kí dhuhra àti asra lápapọ̀ thumma irtahal lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam ẹni ọmọ wa lọ. wọ́n ṣàlàyé eléyìí nínú àwọn riwaya ti kan wípé jọ́mọ̀ takdim ni wípé anabi máa ń kí dhuhra àti asra lákìpọ̀ lákòókò dhuhra ẹnìkan fa asra náà wá síwájú kí ẹ bá ti fa dhuhra lọ sẹ́yìn wọ́n fa asra náà wá sí iwájú eléyìí lọ́tọ́ka sí pé a lè ṣe takdim a sì lè ṣe ta'khir. tọ́ tẹ́lá wà dísì tó tẹ̀lé àbí ṣáájú eléyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam kò sí ìyapa ẹnu láàrin wọn nípa pé tá a bá lọ sí hajj ní Arafa apàdúhùr àti àsìrìpọ̀ ní ọ̀sánjọ́ Arafa pípapọ̀ tá a sì pa méjèèjì pọ̀ ńṣe lápapọ̀ lákòókò sọ̀lẹ́tẹ̀ gbọ̀họ̀ eléyìí tá à ń pè ní jẹ́mọ́ taqdim èyí tí àdìsí anásọ̀ tọ́ka sí anábì ṣe bẹ́ẹ̀ lárafa zohor àti asr rákà méjì méjì a sì pa wọn pọ̀ kì lákòókò zohor ẹnu wọn kò lórí pé yes anábì ṣe bẹ́ẹ̀ bákan náà ẹnu wọn tún kò lórí pé anábì sallallahu alaihi ọ̀pá maghrib àti isha wọn papọ̀ ní Muzdalifa ó kí maghrib raka mẹ́ta ó kí isha ní raka méjì ó sì bẹ́ẹ̀ ní Muzdalifa ó lè jẹ́ jamu taqdim ó lè jẹ́ jamu ta'khir àsìkò tí kálukú bá débẹ̀ sí ẹ̀tọ́ bá tètè dé Muzdalifa láti bọ́ wọn ti máa bọ̀ ga tí wọ́n fi lọ Muzdalifa jọ yẹn láti bọ́ wọn ti máa bọ̀ ya hajj ìyẹn alọ́lá àti láti bọ́ lẹ́tí ń bọ̀ ẹ́ láti Arafa very good láti Arafa lẹ́tí ń bọ̀ lẹ́tí lọ sunbọ Musdalifa. gbàtẹ́ bá dé Musdalifa. ibẹ̀ lẹ́tí ṣe sọ̀láàtú Maghrib àti sọ̀láàtú al-Isha tẹ́ ti dé bẹ́ẹ̀ the first assignment nu ẹ sálù àlá ẹ sọ̀láàtú Maghrib ẹ sọ̀láàtú al-Isha insha Allah ẹnìkan ní insha Allah lọ́dún yìí insha Allah ọlọ́run sì jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn ìdán ẹ ṣe sọláàtì magrib ẹ ṣe sọláàtì ìṣá lápapọ̀ ọba tètè débẹ̀ ọba àpẹ́kọ̀ tó débẹ̀ but automatically ẹnì kan ò ní débẹ̀ àfi lásìkò magrib torí lásìkò magrib ti tó gan tẹ́lẹ̀ náà ká tó kú òní àròfà so eléyìí anábì ṣe bẹ́ẹ̀ ṣé ọwọ́ àtọ̀nà káwọn náà ṣe bẹ́ẹ̀ tá a bá wà lórí ìrìn àjò àbí ọ̀tọ̀nà àkọ́kọ́ ká tó lọ síbẹ̀ yẹn sáà lè pa zuhur àti asri pọ̀ lákòókò zuhur gẹ́gẹ́ bí àdìsí ti tọ́ka sí pé a lè papọ̀ ní àkókò asr sáà sì lè pa magrib àti ìṣáì pọ̀ lákòókò magrib gẹ́gẹ́ bí ó ti ṣe burú pé ká pa wọ́n pọ̀ lákòókò ìṣá àwọn olùmọ̀ pín sọ́nà méjì àwọn kan sọ wípé a lè pa èkíní kejì àwọn sọ̀làwátì tí a mú wá lápèjúwe méjèèjì yẹn a lè pa wọn pọ̀ mọ́ra wọn lákòókò èyí tọ́kàn ẹ̀. ilé ìjẹ́rìí riwaya tó wá lọ́dọ̀ Imam Malik àtàwọn fuqaha míì tí wọ́n pọ̀. pípé ká pa wọn pọ̀ lákòókò sọ̀láàtì tọ́kàn ẹ̀ torí hadisi Anas ibn Malik radiyallahu anhu. àwọn kan sọ wípé ọtọ́ pápápọ̀ lákòókò ìtọ́kàn ẹ̀ gẹ́gẹ́ bó kápá wọn pọ̀ mú wá lákòókò ètò síwájú. nítorí pé báyọ̀ bí ti ṣe ṣe léyìí bẹ́ẹ̀ náà ló ṣe léyìí. tẹ́ ẹ bá ní gbogbo àwọn àdìsí kò tọ́ka sí pé kápá wọn pọ̀ lákòókò ètò síwájú ẹ ti fẹ́ ṣe pípapọ̀ tánà fi pa wọn pọ̀ láràfà. àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ agbóhùn àti asiri pọ̀ ní àrọ́fẹ́ fẹ́lẹ́ ìtumẹ̀ sí wípé máa jẹ́ zẹ̀tà جاز تقديمه كذلك في باب الصلاة إن تبتو تقطع موا nígbà tá a lọ́kan lára dàkókò èkejì kò burú ká pa méjèèjì pọ̀ mú wá nígbà tá a kan èkejì lára mú wá sàkókò tá a lákọ̀ọ́kọ́ torí bá nàbí ṣe ṣe bẹ́ẹ̀ ló ṣe eléyìí. wa man farraqa baynahuma yalzamuhu tẹ̀lé ẹ̀ńdọ́ wa ní àtọ̀ ń bẹ láàrin méjèèjì ọ̀la ni wọ́n mẹ́rin wa wàlá àdẹlẹ sẹẹrì nítorí wípé àìkò sọ nínú àdìsí kan àìkò tọ́ka sí títọ́ rẹ̀ nínú àdìsí kan kò túmọ̀ sí pé títọ́ rẹ̀ wá nínú ẹ̀rí míì tí wàá sọ pé ádámù dalilin mu'ayyanin la yastalzimu ádámù madlulin mu'ayyanin fi ṣẹ̀ríà ẹ̀rí kan tọ́ka sí kò túmọ̀ sí pé àlè rẹ́rí míì tó tọ́ka sí nínú ṣẹ̀ríà Islam eléyìí ló túmọ̀ sí wípé a lè tó máa ń rìnrìn àjò lákòókò zoro bá tó bá yín lórí ìrìn àjò yín tó bá wọ ibi tó ti fẹ́ ṣe sọ̀lá tó bá sọ̀kalẹ̀ ibi tó ti fẹ́ ṣe sọ̀lá o lè mú sọ̀lá tó bóra àti asúrì wá kó ṣe méjèèjì ní wákà méjì méjì. inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yuhibbu an tu'ta azaimah. ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tí ò sí dẹ́kun bẹ́ẹ̀ kẹ́ ẹ bí ṣe ń fẹ́ kẹ́ ẹ mójútó ètí dẹ́kun bẹ́ẹ̀ náà kẹ́ ẹ máa ṣe ilé ìjẹba àwọn ọ̀rọ̀ àwọn tó ń sọ pé a lè ṣe léyìí a lè ṣe léyìí lọ́dọ̀gba torí pé ẹ̀rí wà fún eléyìí ẹ̀rí tún wà fún eléyìí àìpò wí nínú ẹ̀rí kan kò túmọ̀ sí pé kò wá nínú ẹ̀rí mi. ọ̀dà tó tiẹ̀ wá kúkú tọ́ láti pìlẹ̀ gan ike ká paṣọ láti méjì pọ̀ kì òdúró àti asùn ká má dúró di àkókò asùn àbí ká lọ́gùrù lára dàkókò asùn magrib àti ìṣá ká má dúró dàkókò ìṣá káfí kí ìṣá ìlẹ́yìn magrib àbí ká tiẹ̀ lọ magrib lára lákòókò ìṣá sọ́tọ̀ gan-an nípìnlẹ̀ nínú òfin ṣẹ̀ríà bẹ́ẹ̀ ni àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ islam wọn lọ́tọ̀ ọ̀tọ̀ tó hànà bí ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún alára anabi sallallahu alayhi wa sallam abu hanifa ní kọ̀tọ̀ wọ́n ní ọlọ́run sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọ̀láàtì therefore tó o bá ti lè gbé sọ̀láàtì làásùrì wá bá zohor tó o ṣe àásùrì lẹ́yìn zohor kákòókò àásùrì ó tó tó àti ìpínlẹ̀ pílẹ́tìrì inú àdìsí anas ni àtàdìsí ẹlòmíì tó àwọn ní rárá rárá kò rí bẹ́ẹ̀ ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò ẹ̀dàpọ̀ ẹ̀ láyé wa. wọ́n ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn òní pé kìí ṣe pé ànábì sallallahu alaihi wasallam lódodo ọ̀pá láti méjèèjì pọ̀ sí lákòókò asù. nítorí ṣẹlẹ̀ ni pé ó ṣe jẹ́mù walakin jam'un suri ọ̀pá àwọn sọ láti yẹn pọ̀ mú wa ṣùgbọ́n lápapọ̀ mú wa tọ́ hàn bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀. òní wọ́n pè ní jam'un suri. ẹni báwo ni wọ́n ní sílẹ̀ náà sọ pé náà anas tánàbí sọlá sọlá bá gbéra kó tó di kóòrùn yẹ tàrí ya lọ sọlá tó gbóhùrù lára títí tó fi di àkókò àásù yọ wá mu méjèèjì wá wọ́n ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ànábì sọlá sọlá mú àásù rè ọmú dùrù wá nígbà tí kúrákà mẹ́rin tán lákòókò tán tí àásù rákà mẹ́rin tó kù tọ́ba ti sálámà no nígbà tí ń kura káà méjì sẹ́wọ̀n kó rìn àjò ni nígbà tí ń kura káà méjì tákòókò zoro ó fi tán lànàbì mú zoro wa tọ́ba ti wá sálámà zoro àkókò kí ni ti wálé asù lànàbì bá tún sí asù fàkànà jam'an suriyyan. wọ́n ní ó hàn pé wọ́n papọ̀ ni ṣùgbọ́n wọn ò papọ̀ lódodo subhanallah ọ̀dà ní àràfà ńkọ́ sibanabi sallallahu alaihi wọ́n tún pa sọ̀láàtù azúr àti asiri pọ̀ ní àràfà ní Muzdalifa ń pẹ́ ìwọlọ́sẹ̀lẹ̀ lẹ́ẹ̀ magrib àti ìṣá Abu Hanifa ni kò yé yín tó wà ń bẹ̀ yẹn ó ní wípé eléyìí min a'mali nusuk pẹ̀lú tàbíhì kàmá àtà nínú ṣe ájì ni báyìí ló ti ṣe ṣe báwa náà ṣe kò sí àyè fún wa láti ronú pé kí ló bí kí ló fà á. limaada wọ́n nítorí pé kìí ka àjò ló ti kánà bí o ṣe bẹ́ẹ̀ kìí ṣe àjò ló ti ṣe kọ́sù kìí ṣe àjò ló ti ṣe jámù hajj ló bí bẹ́ẹ̀ bìdẹ́lì àwọn tí wọ́n wà mẹ́kà àwọn náà ṣe bẹ́ẹ̀ àbí so a sì ti mọ̀ pé onírìn àjò nìkan ni máa ń ṣe kọ́sùrù onírìn àjò nìkan ni máa ń ṣe jámù kí ló wá bí tara náà fi ṣe bẹ́ẹ̀ bàkánà so láàkín <laughs> àwọn imam malik alimami shafi'i alimami ahmed àwọn ni wallahi eti imam abu hanifa sọ kò rí o nítorí bá sọ pé jẹ́ máa ń sùúrí yẹn kò sí jẹ́ mò kankan mẹ́ o ẹni ojúlówó pípasọ̀ láti pọ̀ lélẹ́yìí àbí bẹ́ẹ̀ kọ́ a aparidúra tó kí asiri kí ló tó wá kù súúrí àbí ọ̀jẹ́ súúrí kò sí táwọn ṣe. n táwọn ń sọ wípé ìdẹ̀kùn bẹ onírìn àjò láti ṣe kíni láti pasọ̀ láti pọ̀. tó sọ láti rán ó náà ló ṣe bẹ́ẹ̀ gáàní jùlọ ni kò jẹ́ iṣẹ́ hajj ni la shakka fi dhalik walakin iqtadathu as-safar aydan iqtadahu as-safar aydan wọ́n ní ní àjò náà tún bì wọ́n ní ní àjò náà tún bì so torí ẹ̀ àwọn tó pọ̀ jù níbi tí wọ́n ti ṣe hajj yẹn ṣé àwọn ará Mẹ́kà ni àbáwọn tí wọ́n Mẹ́kà àwọn tí ìsara Mẹ́kà lọ́pọ̀ jù mẹ́ àbí bẹ́ẹ̀ ni wal lil-ghalik la lin al-aqall ìdájọ́ nínú òfin ṣẹ̀ríà ó máa ń ní ṣe ni pẹ̀lú àwọn ẹni tó pọ̀ jù àwọn ẹni tó kéré ti wọn àwọn jẹ́ ẹni tí wọ́n ń fa tẹ̀tẹ̀ ni ẹni tí wọ́n ń fa tẹ̀tẹ̀ ni ń fẹ́ ẹni tí ń fa ni àbẹ́ni tí ń fa ni ń fa òun. náà ẹni tí ń fa ni ń fa torí rẹ̀ ibi tó máa fa lọ ni torí ẹ̀ ló jẹ́ pé àwọn tó pọ̀ àwọn là ń wò. níbẹ̀ yẹn á rí i pé ọ̀rọ̀ àwọn tó pọ̀ lọ lágbára jù pé àlèṣe jámù àlèṣe jámù nítorí nítorí kí ni nítorí ìrìn àjò àlèṣèjámù nítorí ìrìn àjò ṣé ibòmíì náà tún wá wà tá a tún lè ṣe jámù náà rí tàbí kò sí ẹ níbo lẹ́yìn rìnrìn àjò nígbà tó jọ rọ náà ok ẹni tó ń rọ àti náà tóso bá sú tà lẹ́yìn náà ogun ogun wọn ti ní kí ẹ pa sọ láti pọ̀ ọ̀rọ̀ àwọn fòkàn ha ò kàn wà bẹ́ẹ̀ lóòótọ́ náà aláàárẹ̀ ńkọ́ tó náà lè pa sọ láti pọ̀ kí tún ni tẹ́rọ̀fọ̀ bá pọ́n náà ńkọ́ abẹ́rẹ́ tí ì gbọ́ rí tó kúkú bá bolẹ̀ pirikiti pẹ̀lú ẹ̀rọ̀fọ̀ ṣé a lè ti torí rẹ̀ gbogbo ilé ìwà ànú fiqh ẹ̀dì mú lọ́dọ̀ Abu Hanifa kọ̀tọ́ rárá ẹni sábàb ṣé ẹ ti gbọ́ kọ̀tọ́ gbogbo sọláàtà kúkú rẹ̀ láṣẹ torí ń lọ sọláàtà kanat ala al-mu'minina kitaban mawquta ẹ má wulẹ̀ gbé kíní kan sáfàr kan sọ̀rọ̀ lẹ́yìn báwọn lọ́dọ̀ àwọn olùmọ̀ yòókù àwọn sọ pé tí ìdíwọ́ bá wà gẹ́gẹ́ bí òjò gẹ́gẹ́ bí òjò gẹ́gẹ́ bí òkùnkùn òkùnkùn gbolẹ̀ tẹ́rọ̀fọ̀ pọ̀ sọ́kànnù méjèèjì náà wá tó bí òkùnkùn nìkan abẹ́rọ̀fọ̀ nìkan ìyapa láàrin àwọn ha ẹnu kò lórí òjò àrọ̀wá bí wọ̀ sí òjò bákan náà ń sọ wíníwíní o gbé so wọn kálukú fẹ́ rush á sọ pé àti ìrì ẹ gbọ́ ni kọ́dà àgbọ̀n kankan àwọ̀ wá bí wọ̀ sí. ẹlẹ́ẹ̀kejì oníkókùnkùn bolẹ̀ birikiti kó wá jẹ́ pé ẹ̀rọ̀fọ̀ náà tún wà o lè rí ìrànlọ́wọ́ kan ilẹ̀ ló sì tún rí bó àwọn fọkànlá ń àwọn fi ń ṣe kìyà àwọn ṣe àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ níbo níná mànàmáná wà kò sí títí ọlọ́dà ńkọ́ kò sí wọn àmọ́ pé lukùn ó tún máa jẹ́ nàìjíríà lẹ́yìn ìgbà tí gbogbo ilé ayé ti lajú kò ní í síná lẹ́yìn tí gbogbo kọ́nà ti di tí wọ́n dọ̀dà sí mélòó lọ́lọ́dà bẹ́ẹ̀ bọ́dà àwọn ìlú ńláńlá ní nàìjíríà àwọn capital states bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé tọ́ ọ bá ṣèṣì gbé mọ́tò wọ̀bù ọ̀ torí bí òkúta ń ṣe ń jẹ́ kí ọmọ fi sọ́ọ̀tù bẹ́ẹ̀ lọ́ máa fi sósì ẹ máa forí gbá pákó ẹ máa forí pátá ìlà ọ̀rọ̀ tí wọ́n sọ ṣeéṣe ń bí àbí òṣeéṣe dáadáa ní kẹ́rọ̀ fún kọ́nà kó kúkú ó bolẹ̀ àdúpẹ́ fọlọ́n pé wọ́n mú náà lọ. so torí di eléyìí tí nǹkan méjèèjì yẹn bá pàdé yes òun náà tó àmọ́ tó bá yẹ pé òkùnkùn nìkan ló bolẹ̀ àbí rọ̀fọ̀ nìkan lọ́wọ́ àlọ́nà òkùnkùn ló bolẹ̀ kọ́ sẹ́ rọ̀fọ̀ ẹ̀rọ̀fọ̀ nìkan lọ́wọ́ àkòsí òkùnkùn ìyapa wà láàrin àwọn olùmọ̀ǹpa ilé yẹn gbogbo wọn fẹ́ǹsì sọ ilé yẹn wọ́n ṣe wọ́n fi àwọn àṣeṣí tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe ìgbà ànábì máa ń pa sọ̀láàtúl magrib àti sọ̀láàtúl ìṣá pọ̀ nítorí òjò àbí nítorí òkùnkùn àtẹ̀rọ̀fọ̀ gbogbo ilé ìṣẹ̀lẹ̀ Mẹdínà Ànábì ṣe bẹ́ẹ̀ ìdí táwọn fuqaha fi sọ pé a lè pa solatul magreba àti ìṣá ìpọnu nítorí àwọn sábàbí ìfẹ́ni tó wà nílé a rí nínú àwọn fuqaha àwọn tó náà lè pa solat méjì pọ̀ nítorí ogun bẹ́ẹ̀ náà la rí nínú wọn àwọn tó ní oní aláàárẹ̀ ó lè pa solat méjì pọ̀ nítorí àárẹ̀ tí ń ṣe kò sí tó burú mbẹ so ó lè ṣe ní taqdiman ó sì lè ṣe ní ta'khiran bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n fẹ́ ṣètọ́jú rẹ̀ bí káàkiri wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ operation fún operation yẹn sì gba five hours so operation yẹn wọ́n á sì bẹ̀rẹ̀ rẹ̀ nígbà bí aago méjì so kò burú kó tó di wọ́n bẹ̀rẹ̀ operation yẹn kó mú sọ̀láàtù bọ́ọ̀r àti sọ̀láàtù àlàásùrè wá wọ́n kò sí kọ́sùrù o yóò ṣe gbogbo mẹ́rin mẹ́rin rẹ̀ so bẹ́ẹ̀ náà ni àwọn medical doctor fẹ́ pàwọn ni wọ́n kárí operation yẹn kò burú lábẹ́ òfin ọlọ́run àwọn mùsùlùmí wọn káwọn náà ṣe sọ̀láàtù dhuhr àti asr kó tó di wọn bẹ̀rẹ̀ sẹ́yìn ilé ìjọba àwọn. ǹjẹ́ bàbá wa tọ́ bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn àti pọ̀ ńlẹ́bí bẹ́ẹ̀ nítorí kó àbí torí kójú ọ̀rọ̀ akàrí kó wù abẹ́ ni ó wù abẹ́ kò sọ̀rọ̀ mbẹ́ tójú bá wà rọ̀ àbókùnkùn bólẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe máa ṣe fún sọ̀látùl magrib àti ìṣá tá a lè ṣe bẹ́ẹ̀ náà fún bóòrò àti àṣù. ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ ti abdullahi bin abbas radiyallahu anhuma lọ́dọ̀ imaamu muslim anna nabiyya sallallahu alayhi wa sallam. جمع بين الظهر والعصر والمغرب والعشاء بالمدينة من غير خوف ولا مطر قال النبي صلى الله عليه وسلم أقبع صلاة الظهر تعصر قب أم مجيجي و لكنا مغرب عشاء لكنا أسبوع نلو مدينة لا يجب بيرو كان لفع ترى لهم فقهاء كان في سوكتو قنباوة عليك صلاة قب wọlé mọ́tọ̀ láì sì jẹ́ kójò lóbi náà fi sọ pé tójò bá wà a lè pa sọ̀láàtì pọ̀. àdéhìí yìí ìyapa ti pọ̀ lórí rẹ̀ jù ìyapa ó ti pọ̀ lórí rẹ̀ jù. wọ́n bí Ibn Abbas léèrè kí ló fà tánà bí fìṣẹ́ bẹ́ẹ̀ ó ní arada an la yuhrija ummata anábì ó fẹ́ la wàhálà bọ̀ àlùmọ́ rẹ̀ lọ́rùn. ló fi ṣe bẹ́ẹ̀ yẹn nípa yìí náà lè máa ṣe bẹ́ẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ but sàádé sọ pé òun ṣe sọláàtì lẹ́yìn ànábì sọlá àti gbogbo ìgbésí ayé rẹ̀ kò ṣe sọláàtì kẹta kókó rẹ̀ tó torí ńlẹ̀ tó bá ṣe léyà jẹ́pọ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ni tí wọ́n wá sọ di súnà olójoojúmọ́ tààrà ọ̀ bákan náà apá kan náà olùmọ́ni náà ọjọ́ bígbà tó pa wọ́n pọ̀ mú wá ni kò pa wọ́n pọ̀ lódodo wọ́n innama huwa jam'un sórí ẹ̀sìn ọlọ́gọ́rù lára tí fi ń kura ká mẹ́rin tákòkò rẹ̀ ó fi tán ọwọ́ amúwa ó sì tún ṣe àṣírí lẹ́yìn rẹ̀ ọlọ́mọgírì lára tákòkò rẹ̀ fi ń kura ká mẹ́ta àti ó so lódodo àmọ́ sòrí àwọn kan kọfẹ la wàhálà bàlómà rẹ lọ́rùn ṣé súúrì wà lélẹ̀ ṣé ṣe súúrì. àwọn kan ní àdìsí ẹkọ sẹẹrì níbẹ̀ bíi ti wùlé ó kéré mà. torí pé Ibn Abbas sọ pé Ànábì sallallahu alaihi wasallam ọkọ azúrò àti asiri pọ̀ Maghrib àti Isha pọ̀ nílùú Madina láì sí bẹ̀rù láì sójò kò sọ fún wa ṣé tẹkidimu ló ṣe ni àbí tá a torí ẹ ká fà àdìsí yẹn lẹ ká lọ sí àwọn àdìsí tó clear. àbí òye wa nítorí pé ad nígbà tí al-ihtimal al-qawi tó wá fi lè rọ́ọ̀lù saqata al-istidlal bẹ́ẹ̀ nígbà tí àmì ó ṣeéṣe kó rí báyìí ó tún ṣeéṣe kó rí báyìí tó bá ti lè kọlu ẹ̀rí bí a sì lẹ́rìí kan tí wọ́n sọ fún apà tó kí mi lọ síwájú torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kò sẹ́rìí mbẹ̀ àwọn kan lẹ́rìí wà mbẹ̀ al níbi títí ń ṣàlàyé bí tíra òun ti sọ rí àwọn àdìsí tó wà ń bẹ̀ ó ní gbogbo àdìsí tó wà nu tíra yìí iná làwọn olùmọ̀ fi sẹ̀rí yàtọ̀ sáwọn àdìsí márùn kan nínú wọn làdìsí wà nígbà náà bí pa sọ̀látò zoro àti asiri pọ̀ magreb àti ìṣáì pọ̀ láì sí bẹ̀rù láì sójò ó lẹ́nìkan kan ò fi ṣiṣẹ́ náà àwọn olùmọ̀ àwọn alùsùnà wọn ò fi ṣiṣẹ́ ẹ sì mọ̀ pé tí wọn bá fi ṣiṣẹ́ sábàbí wà nínú irú àwọn kẹta à ń sọ yẹn iná ni ẹ̀sìn mọ̀ ó ti di dáàbò ṣíà ó ti bọ́ sínú sísẹ́ àwọn ṣíà àti wọn góòlù àti asùn jọjúmọ́ wọn papọ̀ náà ni. wọ́n hu ẹlẹ́yẹ̀kú ìrọ́fùdìhìn òun náà lọ́dọ́gba pẹ̀lú pé rọ́fìbọ̀ ni wọn torí àwọn ti takò àwọn sàábí tẹ́lẹ̀ náà. lólè ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀. jẹ́tìlì bá yé wa á rí i pé ìtọ́dọ́gba ti ní pé àgbọ̀dọ̀ pa góòlù àti asùn pọ̀ ìtọ́dọ́gba ni pé àgbọ̀dọ̀ pa zuhur àti asiri pọ̀. apá kan nínú àwọn olùmọ̀wá àwọn ní tawil tafsir tá a lè ṣe fáńdì tì na pé bánabi sallallahu asịrịpọ. wasallam pa zuhur àti asiri pọ̀ àti pọ̀ medina láì sí bẹ̀rù láì sójò kò sí bẹ̀rù kò sójò ṣé ń tọ́ka sí pé kò sí sábàbí mi ni. náà kìí ṣe bẹ̀rù lọ́fà kìí ṣòjò lọ́fà kìí wá sí nǹkan mi lọ́fà. náà mo rò pé yẹn lágbájá ọ̀dá sí lágbájá ọ̀dá sí ìrànlọ́wọ́ tá à ń kó láì jẹ́ pé kò lówó tí èsì ṣe pé kò mówó lọ́wọ́ àìwá dá sí ọ̀rá ní sábàbí mi mo pé wa <laughs> wọ́n ní ẹ dá sí kálukú dá sí àmọ́ ní ọ̀dá sí. yìí ṣe tàì lówó ló mú má dà sí kìí sì ṣe tàì mówó lọ́wọ́ ló mú má dà sí nígbà tí ọ̀rọ̀ á dá sí kò sí sábàbí mi àbí òye wa àìwí kò túmọ̀ sí pé kò sí àbí òye wa torí ẹ̀ ọ̀rọ̀ Ibn Abbas ń bí ìgbà tó sọ pé bẹ́ẹ̀rù àbójú sáwọn nìkan náà nìkan tó lè mú yàn ṣe jámù kìí sáwọn nìkan sábàbí mi náà lè wà tó lè mú yàn ṣe jámù torí àdàmù dìkìrì lẹ́sẹ̀ dìkìrì ńlẹ̀ àdàm àìkò wí kò túmọ̀ sí kó sọ pé kò sì sí sábàbí kankan ó ní kò sí bẹ́ẹ̀ kò sójò ṣùgbọ́n tó bá dé sọ pé kò sí sábàbí ni kò bá sọ pé láì sí sábàbí kankan kò sí bẹ́ẹ̀ kò sójò ìbẹ̀rù àtòjò ní òsí kò túmọ̀ sí pé kò sí nǹkan mi ẹni tó bá sì ní kò sí nǹkan mi ò ní wàhálà bá torí pé àìsọ pé ìdí mi wà kò túmọ̀ sí pé kò sídìí mi. ìrẹ́lẹ̀ àwọn olùmọ̀ á sọ pé ẹ̀rí ń bẹ́ ń bí nípa àtún lè láti pọ̀ lóòrò àti asùn àti isha nítorí àárẹ̀ àbí òye wa tó ló ń sọ pé láì sí bẹ̀rù láì sójò rẹ̀ tó yé tó àjẹpé bá lu àdìsí yẹn báyẹn yóò máa tọ́ka sí wípé nígbà tí pa láti pọ̀ nítorí ń arìntàgbára lé onáni adéṣì tani adéṣì abdullahi ibn abbas radiyallahu anhuma. tó lẹ́yìn eléyìí báyìí bàbá àtúnwá mú àdéṣì kan wá nítorí náà tó tọ́ka sí ó tún ga àdéṣì tó òun wá látọ̀dọ̀ mu'adh ibn jabal radiyallahu anhu. معاذ رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في غزوة تبوك الجادي سيسي باتوني يا يا جادي قل النبي صلى الله عليه وسلم فوق تبوك فكان يصلي الظهر والعصر جميعا النبي ما صلاة الظهر تعصر لا فوق والمغرب والعشاء جميعا àti magreb àti isha anabi máa ń ṣe wọn lápapọ̀. ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa àkọ́kọ́ mu'adh bin jabal radiyallahu anhu sẹ́bẹ̀yìn mà abẹ́yìn mà mu'adh bin jabal òun lẹ́ni tó nímọ̀ jù nínú àwọn sàábé nípa ntọ́jẹ́ mọ́dájọ́ alḥalal wàlḥaram ẹni tó nímọ̀ jù nínú wọn nípa rẹ̀ ni. anabi sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ ògbìn dàrú kìyàmà Mu'adh ibn Jabal yóò wà lẹ́ni tí ń bẹ níwájú gbogbo olùmọ̀gbánláyé pẹ̀lú òdiwọ̀n ẹsẹ̀ kan yẹn ni pé gbogbo èèyàn wà lẹ́yìn rẹ̀ pẹ̀lú òdiwọ̀n ẹsẹ̀ kan torí pé kò síbẹ̀ yẹn ṣe lè ga tó tí ní rẹ́ni tó ga jùlọ tòkí kálukọ́ lọ mọ̀ wọn rẹ̀ Mu'adh ibn Jabal ńlá síwájú tọ́. Mu'adh ibn Jabal radiyallahu anhu ọlọ́gbẹ̀gbà wá ìwà. ó ní kharajna ma'a an-nabiy sallallahu alayhi wa sallam fi ghazwati Tabuk. a jáde pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lógun Tabuk. àwọn kan máa ń pè àwọn jáde ìjáde ẹ bá àwọn jáde àwọn sì jáde kíní kan wọlé wọn wọlé ìjáde yìí náà ni. sọ wá ní tẹ́wọ̀n kàdífìrí tíṣà bí sọ pé a jáde irú rẹ̀ kan ni ẹ jáde ọ̀wọ́ wò ó ní kharajna ma'a an-nabiy sallallahu alaihi wasallam fi ghazwati Tabuk ajáde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lógun Tabuk. jíjáde táwọn sàbí máa jáde pẹ̀lú ànábì wọ́n jáde lọ sí kínni wọ́n jáde lọ jagun kí lóògùn ẹ̀mí ọ̀ lọ sáhùn alẹ́ lẹ́yà ya ayyuhalladhina amanu hal adullukum ala tijaratin. تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صحابي ما لو جاكوني أي سيسوكو كسوكما صح ألولو سيسي بامو بامو ọbaamu kókó ojú oyé ọ dáhùn sábẹ lọ sí tiwọn dáhùn sábẹ lọ sí tiwọn ẹ̀ńtí ọ̀rọ̀ àlọ́ jagun yóò kúkú jáde ńlẹ̀ náà ní sá ẹ̀ńtí ó sì ń lọ wòran fújì ọ̀nà jáde àbí òní jáde tó jáde yàtọ̀ sí jáde ajáde ogun tàbí ẹ̀wọ̀n pé ẹni tí tí máa ń lọ sógun ẹ̀mí táwọn sábẹ́ máa ń ṣe ni àwọn èèyàn sọ pé àwọn àwọn padà dé àwọn èèyàn sọ pé àwọn padà dé tọ́lọ̀ máa kọ́ pé ibi tá a bá lọ nù àdúgbò kọlọ̀ kálukó mójútó ra rẹ̀ náà ìtẹ̀sẹ̀ kú káfílẹ̀ tọ́lọ̀ máa sì kọ́ pé àpàdà dé á padà dé ní lẹ́ni tó lè gbórí sókè á ti borí ọ̀tá. imma an na'isha a'izza aw namuta shuhada. nǹkan sẹ́ẹ̀mì lẹ́ni tó lè gbórí òkè àbí ká sì kúkú ṣàhídì. ẹ̀yin ń kọ́ kálukú nínú àti ìfẹ́ fa <laughs> ẹnìkan tó ẹnìkan tó ẹ̀ pé yẹ́s àti ìfẹ́ àwọn sàábí tí wọ́n fẹ̀mí tí wọ́n lẹ̀ yìí kí àwọn náà wá àwa ń kọ́ kò túmọ̀ sí ká sọ̀rọ̀ o eh, but ìtumọ̀ rẹ̀ ni pé a gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀mí wa wọ́n máa ní kí jihad ẹ̀sìn Islam kọ́ lójú ayé wa ànígbẹ̀yìn ìtumọ̀ ayé máa nínú torí jagun ẹ̀sìn Islam tó sì bẹ́ẹ̀ ara rẹ̀ pé tó bá dé ó kópa ń bẹ́ẹ̀ ọkàn kúkú jà àbí kó o kú sórí ẹ̀ka kan nínú ẹ̀ka àjẹmù náà fi kọlọ̀ ńlá wa bẹ̀. jẹ́sẹ̀ lè báyé wa a rí i pé Mu'adh ibn Jabal olóòwò jáde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lókun Tabuk ànábì máa ń ṣe salatu dhuhra àti asr lápapọ̀ maghrib àti isha lápapọ̀. ṣé ìgbà tí wọ́n ń lọ lọ́nà ni àbí lẹ́yìn ìgbà tí wọ́n ti dé bẹ̀ ṣé lọ́nà ànábì ti ń ṣe zuhur àti asuri lápapọ̀ magrib àti isha lápapọ̀ àbílẹ̀ ìgbà tó ń dé tàbú ẹ̀rù ẹ̀rù dáadáa hmm? bàtà dé tàbú ẹ̀rù dáadáa sá wọlọ́gba náà láti gbọ́ dáa kéèyàn máa sọ̀rọ̀ àmọ́ dáa jùlọ kéèyàn ti kọ́kọ́ ronú lọ́nà àtìgbà tí wọ́n débẹ̀ ni. tó ẹ̀rí ńlá ń bẹ eléyìí fún nǹkan tí ń bọ̀ yìí. ká pa wọ́n pọ̀ kí lọ́nà kìí ṣe tuntun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọtí wàá débi tó ń lọ. ṣé ọ̀ràn tó dà kókó sọ láti pọ̀ kan ni kò fi máa mú wá níta tó ní àjò àbí kan bá àdìsí ń bẹ́ẹ̀ náà àdìsí tó tọ́ka sí pé ànábì ṣe bẹ́ẹ̀ rí nígbà tó débi tí ń lọ sallallahu alaihi wa sallam ó mú lati méjèèjì wá ó mú wọn papọ̀ lẹ́ẹ̀kan náà lórí wọlé asúr magrib wọlé ìṣà tó bá dá àkókò magrib magrib wọlé ìṣà àkókò dóor wọlé asúr. eléyìí ọjọ́ ọ̀rọ̀ wípé àyè ń bẹ fún ẹ ìwọ onírìn àjò láti ṣe kọ́sùrù láti ṣe jẹ́mú bọ́yọ̀ ń bẹ lọ́nà àbòtí débi tó ń lọ lópin ìgbà tí ìdájọ́ onírìn àjò máa ń bẹ lórí ẹ̀. ọ̀rọ̀ kejì wọ́n ní rárá àsìkò tó ń lọ lọ́nà àsìkò tó ń lọ lọ́nà wàá máa ṣe kọ́sùrù wàá sì máa ṣe jẹ́mú. àmọ́ tí wọ́n bá ti débi tó ń lọ bóyá tó méjì péré náà lọ fẹ́ ṣe rárá o wọ́n máa ṣe kọ́sùrù nìkan kò ní ṣe jẹ́mú. fún ipa fura wọ́n fẹ́ lọ sí ọjọ́ méjì lẹ́kọ̀ọ́ títí tẹ́ fi dẹ́kọ̀ọ́ wọ́n máa ṣe jẹ́mú àti kọ́sùrù lọ́nà tẹ́bá tí wọ́n á dẹ́kọ̀ọ́ fún ọjọ́ méjì tó fẹ́ ṣe yẹn àwọn kan sọ wípé ó tún máa ṣe kọ́sùrù àti jẹ́mú lọ títí dé ìpadà àwọn kan sọ pé rárá tó bá ti dẹ́kọ̀ọ́ tó ń lọ yẹn nítorí ó wípé wọ́n máa ṣe kọ́sùrù nìkan ṣùgbọ́n ò ní ṣe jẹ́mú kílẹ̀ rí ti láti tẹni tó ní wàá máa ṣe bẹ́ẹ̀ lọ́nà wàá tún ṣe bẹ́ẹ̀ tó bá débi tí ń lọ. kílẹ̀ rí ti wọ́n ní ẹ wo anabi lọ sí hajj ní Mina ní yom tarwiya ní Mina níjọ́ kẹwàá àná níjọ́ kọkànlá níjọ́ kejìlá níjọ́ kẹtàlá oṣù àtijọ́ kẹwàá gan àsìkò tó gbogbo mẹ́rin méjì méjì ló ń ṣe ṣùgbọ́n wọn lélẹ̀ ìtọ́ka sí pé tá à ń bá ń rìnrìn àjò tá a bá ti débi tá à ń lọ kódà kó ṣe pé ìdájọ́ onírìnàjò náà nísìn bẹ lórí wa kọ̀tọ́ kọ̀dá pé ká máa tún wá paṣọ láti méjì pọ̀ kí kọ́sùrù nìkan láàmà sí gẹ́gẹ́ bá nàbì ṣe ṣe mí nà. ṣùgbọ́n nígbà tó lọ sí tàbó wọ́n pa méjèèjì pọ̀ kí. tó ń torí ẹ̀ àwọn lè tọ́ dáa jù kò ní pé ká máa ṣe kí ni káma ṣe kí ni lọ́tọ̀ọ̀tọ̀ ok tàbùkù ló síwájú ni àbí ti hajj èwo lọ́kàn yìí hajj lọ́kàn yìí torí àwọn ìjọ pípa náà akhiru al-amrayni min rasulillahi sallallahu alayhi wa sallam tarku al-jam'i ba'da wusulihi ila maqsidihi. wípé ètò gbẹ̀yìn nínú sísẹ́ anabi sallallahu alayhi wa sallam ni kò fi jámù sílẹ̀ tó bá ti débi tí ń sẹ́wọ̀n pé hajj lọ́gbẹ̀yìn tàbùkù ti kọ́kọ́ síwájú ìtànàbí sì gbẹ̀yìn nígbèsí ayé rẹ̀ onígbẹ́ngbà tó débi tí ń lọ tó ti pé ìdájọ́ orin àjò náà ló ní ní ń ṣe sọ láti kọ̀ọ̀kan lákòókò rẹ̀ ṣùgbọ́n gbogbo ètò bá jẹ́rọ kà mẹ́rin ṣe ní méjì méjì. eléyìí làwọn eléyìí fi fún ọ̀rọ̀ tí wọ́n lágbára jù wípé ìtọ́ lágbára jù òun náà ní pé ká máa ṣe gbogbo sọ láti lákòókò rẹ̀ nígbà tá a bá wà lónírìn àjò nígbà tá a ti débi tá a lọ yẹn ká máa ṣe gbogbo sọ láti lákòókò rẹ̀ ṣùgbọ́n láì jẹ́ pa ṣe jẹ́mọ̀ torí ẹ̀ tó bá ṣe eléyìí pé gbogbo sọláàtì lákòókò rẹ̀ wọ́n ń ṣe kọ́sùrù ètò ẹ̀kọ́ ṣe kọ́sùrù rẹ̀ ọ̀dà púpọ̀ tí ọba sì pápọ̀ kí à ń bẹ lọ́nkọ́ má burú à ń bẹ lọ́nkọ́ má ṣe kí ni kọ́ má burú torí pé àlẹ́ rí kan tó sọ pé wọ́n ti kọ̀ndẹ́ẹ̀mù sọlá kọ̀ọ̀kan ju wípé akànwó pọ̀kà síwájú ọ̀kan gbẹ̀yìn lódodo èyí tó gbẹ̀yìn tẹ̀wọ̀n ju èyí tó síwájú lọ ṣùgbọ́n àlẹ́ tó tọ́ka sí pé eléyìí ó ti pọ̀ eléyìí rẹ nítorí pé méjèèjì ọ̀takùra méjèèjì kò takora wọn lódò dídẹ́lẹ́ dípò olè ṣe ní jama'an suriyyan kẹ́bí Abu Hanifa ti ṣe sọ mo rò pé yé wa kò takora wọn lódòdó torí pé olè ṣe ní jama'an suriyyan wàá jẹ́ wípé gbogbo sọ̀láàtì àkókò rẹ̀ ló mú wa but tabatu wo láti kó tún pa wọn pọ̀ torí ẹ̀ wọn ò takora wọn èyí tó bá fẹ́ ṣe nínú méjèèjì má fi mùṣkílà ibi tó ti lè takora wọn ni kọjá pé ó fẹ́ ṣe àásùrì lákòókò gbogbo ó ṣe ìṣáì lákòókò Maghrib tó ibẹ̀ yẹn làwọn ẹjọ́ sọ pé kọ́ ọmọ papọ̀ nígbà tó ti débi tó ń lọ lọ́rọ́ tí wọ́n ti là pa sòsìgbọ́n ètò bá sẹ́nu méjèèjì ṣé insha Allah dada eléyìí ọjọ́ ibi tá a dùn sí lónìí àti rí bó ti ṣe jẹ́ ipò tọ́ nínú òfin ṣẹ̀ríà gbígbé gẹ́ni tí ó rìnrìn àjò ó ṣe kọ́sùrù kọ́ pa aṣọ láti méjì pọ̀ kí bóyá zuhur àti asr ní àkókò asri a sì ní kò tún burúkú ṣe bẹ́ẹ̀ náà ní àkókò zohor níbàámu pẹ̀lú bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe ṣe níbo ó ti ṣe ṣe ní Àrafah. tẹ́yìn ìbéèrè kan bẹ tó yẹ ká ẹ béèrè Ànábì sallallahu sọ pé lásìkò hajj ní Mínà ó ń ṣe gbogbo sọ̀láàtì lákòókò rẹ̀ ní kọ́sìrán ṣé kìí ṣe hajj náà l'Àrafah ni ṣé kìí ṣe hajj náà ní Muzdalifa ni àbí bẹ́ẹ̀ kọ́ ni Ànábì sallallahu alaihi ó si àwọn sọ láti dúró àti àṣùrọ̀ papọ̀ lákòókò rò tó ti wípé ó ti débi tí ń lọ ó ṣe mọ́gìrì àti ìṣàwọ́ papọ̀ ní mùsùlùmí tó ti kó ti débi tí ń lọ ni tako ti níjọ́ kẹjọ ìjọ́ kẹwàá ìjọ́ kọkànlá ìjọ́ kejìlá ni pé ní ká dúró pẹ́ sàdúà à ń fẹ́ ká dúró pẹ́ sàdúà kí nǹkan kó sì má jẹ́ pé yóò di wa lọ́nà àti bẹ lórí àdúrà yẹn tó wọ́n fi wọ̀ ìdínú báyọ̀ bí sallallahu alaihi wasallam tó ti ṣe zuhur àti asuri lápapọ̀ lákòókò zuhur kéèyàn lè bá láǹfààní àti máa bá dúà rẹ̀ lọ. ní Muzdalifa ẹ̀wẹ̀ ẹ ti dúró látàárọ̀ torí lára àfẹ́kọ̀ọ́ jókòó kojú yọ ọ tó bá lọ sí hajj tọ́ba rìn ọ̀nà òjòkó oṣù ní ó tún dìde lẹ́ẹ̀kan náà ni àyàfi ẹni tó bá ní nǹkan tó bá ní nǹkan ọ̀gùn tó jókòó lé lórí bíi ràkúnmí bíi kẹ́tẹ́kẹ́tẹ́ bíi bíi kò burúkú wọn jókòó tọ́ba o torí pé ẹni tó jókòó sórí ẹṣin àbí jókòó sórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ìbáaka àbí ràkúnmí àbí nǹkan kan táwọn olùkọ́ yẹ wa ó dúró níjókòó so bẹ́ẹ̀ lòfin sọ ẹni tó jókòó lórí ẹranko dídúró ló dúró nítorí dúró ẹranko yún ọ̀làpá lára àjókòó tiẹ̀ náà nígbà tí ẹranko bá tó lóṣù láàpẹ wọn náà ti ṣe kíni ó ti jókòó àmọ́ tó ń mọ̀ pé nǹkan kan sí sọlẹ́mì ni ṣé ń gbin ni torí ẹ̀ ẹni tó lọ jókòó sórí mọ́tò àbójókòó nu mọ́tò ń tara rẹ̀ jẹ ni níjọ́ kí ni ìjọ àrà bọ́ síta dá kó dúró kí ló gbé ọ wá láti lu yín ẹ̀hìn torí kálíbà alákòókò tó pọ̀ anábì sallallahu dúró lórí rẹ̀ ó jókòó ni o àmọ́ bẹ́ẹ̀ sì máa sọ ni ó dúró lórí ràkúnmí rẹ̀ tí wọ́n náà bá ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràkúnmí abẹ́sìn dúró lórí ẹ̀ lọ dáa jù ìgbà táwọn ní a mi tó bá tún ti tán tún ti wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir náà ní kálukọ́ máa wí lọ́pọ̀lọpọ̀ títí tó rùn ó fi wọ̀ wàá tún máa tọrọ orí ayé àti kìyàmù láàrin rẹ̀. tọ́ nígbà tó dé Muzdalifa wọ́n ló ti rẹ́ra àbí ò ti rẹ́ra látàárọ̀ mọ̀ láti dúró látìgbà tó rùn ti ẹ̀ tàrí láti dúró láti ń bẹ lọ́n títí tó rùn fi wọ̀ bá wa. roughly three four hours tó ti rẹ́ra a tún dàábọ̀ láti Àràfà a tún dé Muzdalifa ẹlòmí ẹsẹ̀ ni ó rìn ẹni tó gun mọ́tò gan lè mọ́tì débẹ̀ tẹ́lẹ̀sẹ̀ ó fi débẹ̀ ó ti rẹra àbí ó ti rẹra tó kálukú ń buka tó rùn báyìí tá a bá pa gó a bá pa magreba àti ìṣá pọ̀ sí ọ̀rọ̀ so ìtumọ̀ rẹ̀ torí ẹ̀ wọ́n ní kò takora wọn tó lè jẹ́ bó ti ṣe jẹ́ a ti mọ̀ yín pé a lè ṣe jẹ́mọ̀ bóyá ká kọ́kọ́ ká ṣe lákọ̀ọ́kọ́ àkókò àbí ká ṣe ní àsìkò tó gbẹ̀yìn gbogbo ẹ̀ lọ́tọ̀ a sì tún ti rí àwọn sábàbí tó lè jẹ́ ká ṣe jẹ́mọ̀ a sì tún ti rí pé tá a bá débi tá a lọ èwo ló dáa jù pẹ̀lú kọ́sùrù ṣé ká máa ṣe sọ̀láàtì kọ̀ọ̀kan lákòókò rẹ̀ ni àbí àyè tún gbà wá láti fi sọ̀láàtì tó tẹ̀lé káfi fún kó di jámáà ní gbogbo ìta bá ṣe ń bẹ̀ insha Allah kò burú subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kí ni kọ́ lọ́ọ́ pè lẹ́nu à tó bá níbẹ̀rẹ̀ kùsùn àríkùsùn. láàyè láti jẹ́ imam. alhamdulilayi alhamdulilayi àkọ́kọ́ kò tún lábẹ́ òfin ṣẹ̀ríà nítorí pé wọ́n ti dé onírìn àjò kọ́ wa sọ fún àwọn jàmáà tó fẹ́ ṣe sọ láti pẹ̀lú wọn pé onírìn àjò lèmi ẹgbà mi láyè kí n ṣe imam rárá ṣètòrí pé èèyàn fọ ara rẹ̀ para rẹ̀ síwájú báyẹn ó tilẹ̀ jẹ́ pé àti kàdífì sàábì kan tó tọrọ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam kára bí ó fọ́n ṣe imam fáwọn èèyàn ẹ̀ sọ bó ti ṣe tọ́ mẹ́ ṣùgbọ́n kò sí nínú òfin tó gbogbo bí tó bá ti wá lọ ẹjẹ ń ṣe lè máàmù fún nítorí ọrìn àjò ni wọn á padà máàmù tí wọn sẹ́yìn fún wọn rárá tó ṣùgbọ́n nìkan tó bá lálejò wọn mọ̀ lórin àjò tó wọn á sọ pé òun sì ni ìmáàmù ibẹ̀ kí wọn fún wa kò sí tó burú bẹ́ẹ̀ tó lè jẹ́ bó ti ṣe jẹ́ àti mọ̀ pé sọláàtì tí ó lè tì ọ́ síwájú gan gbogbo ṣe báwọn torí pé orin àjò ni ọ́ onáà níbi sọláàtì bóòrò àbí àṣùrà àbí ìṣá wọn sọláàtì fàjì kí ni yàtọ̀ sọláàtì maghrib kí ni yàtọ̀ tó lè jẹ́ ti ṣe jẹ́ bẹ́ẹ̀ àti sọ pé kọ̀ọ̀kọ̀ bá súnà mu pé wọn ti torí pé orin àjò ni ọ wọn ṣe hayya ala salat ìwọ lọ masjid wọn á dúró síbi tó wà pé kọ́sùrù ni wọn fẹ́ ṣe lára wọn lọ sí masjid torí pé wọn náà wọn ń pè àtàwọn mùsùlùmí yòókù àwọn àni tó wáá pé lukan wọn ń ṣe kínní kan tó ń pè lóró ń bẹ́ẹ̀ àwọn wá sọ yìí pé àwọn bẹ̀rẹ̀ látago méje àbọ̀ ni o àbí látago méje sẹ́ẹ̀lì ti torí rẹ̀ kẹ́ pa magrib àti ìṣá ẹ̀fọ́ pé kìnnì ìjọba pẹ̀sìlá pẹ̀lẹ́bọ̀ torí káwọn kan fẹ́ ṣẹbọ ẹ wá sí sọ láti kákòókò tó rárá o rárá o rárá o ibẹ̀ yẹn ẹ dá sí ibi tí ó ti yé àwọn aṣíwájú ìlú yẹn wípé tí ẹlẹ́bọ bá lẹ́tọ̀ọ́ rẹ̀ mùsùlùmí náà sì ti kọ́kọ́ lẹ́tọ̀ọ́ síwájú rẹ̀ gbàdéyìn ọ̀lágbára láti sọ fún mushrik ibi kọ́ má ṣe ṣírùkù mà kọ̀ wá tọ́ lọ́nà yòówù kí mushrik wá ní ẹ̀tọ́ àti sọ fún ọ̀pẹ́ kọ́ má ṣe islam wọ́n lágbára láti sọ pé kí wọ́n má sọ̀rọ̀ má ẹ̀tọ́ wa lò ní lábẹ́ òfin wo pé kí èmi ọmọ ṣe sọ láti mọ̀ àwọn ẹni tí bá ń ṣolùdarí ìlú wọ́n gbọ́dọ̀ intervene gbàdáwọn òkúkú lẹ́sìn kan gbogbo tó bá wù kálukú kọ́ máa ṣe náà ní ọ̀dà kò burú tó bá wù kálukú kọ́ máa ṣe tó bá wù tẹnìkan ọ̀wọ́dọ̀ wá dí tẹnìkan lọ́wọ́ ọlọ́run ọba pa wá láṣẹ ká ṣe sọ̀láàtì sọ̀láàtì wa àkókò báyìí ó kéré jù lákòókò tá a wà ń bẹ̀ yìí náà ni sọ̀láṣí lè ṣáì tó ẹ̀ wá tí wọ́n fi wákàtí kan lẹ̀ lẹ́yìn ṣáì lórí ẹni tí ọba bá sọ̀láàtì tí ó fi ṣe sọ̀láàtì rẹ̀ a kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí pé tó àbá tí ọmọ bàbá ẹni ò ní rí nìkan torí délé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ slack lọ́nà ọmọ máa ń kó fẹ́ kẹwàá máa kí ìṣá ìlàgò mẹ́fà àbọ̀ wọn sì ṣèjọba ló kéde pé ló gbélé ẹ dìímú náà ẹ̀sìn wọn ni mùsùlùmí ṣe tó ní kẹ́kọ̀ọ́ má jáde ẹ̀sìn kẹsìn náà ni pé má jáde ọ̀wọ́ èrí wọ́n èé wò kí ni wọ́n ń wò kí ni wọ́n ń rí kí làwọn ń gbé ká tí wọ́n èrí tí wọ́n èé wò ẹ jẹ́ bẹ́ẹ̀sì Islam kẹ́sìn mi. ọ̀dọ̀ ètò tó sọ ọdún dínà láwọn ìlú kan lóògùn state mẹ́ẹ̀ẹ́ ọ̀sán gẹ́gẹ́ ni wọ́n pa wọ́n lẹ́ni bọ́dì ọ̀gbọ́dọ̀ mú lọ́sàn kankan á àyè gbarọ́ bẹ̀ ọ́ àyè gbarọ́ gidigidi kó làwọn mùsùlùmí bẹ́ẹ̀ wà wọ́n lè pa àwọn náà wọ́n lè jọmọ lẹ́yìn òru àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí òru àwọn mùsùlùmí nù bá wọ́n á sọ pé ọdún òru wọn bi àbí òru yéé sá bí ilé yá fa láìláì ọjọ́ bó ṣe jẹ́ náà àrídì. nǹkan kan náà ni ṣùgbọ́n student wọn lọ bẹ̀rù ọlọ́ọ̀ nígbà tó ti àwọn student ẹ̀yin lẹ́yìn kọ́sẹ̀ medicine obìnrin olóbìnrin kan wá ẹ si sí ara rẹ̀ ẹni kó kun rẹ̀ iṣẹ́ ìwòlẹ̀ ń kọ́ bá ń náà iṣẹ́ ìwòlẹ̀ ń kọ́ bá ń ó ní kí ló wà ń bẹ̀ ọ̀dà tó wá jẹ́ mọ́mì rẹ̀ ń kọ́ tó ní mọ́mì ẹ̀ bọ́ ọmọ gbogbo ẹ̀rú rẹ̀ wò ọmọ fi rora rẹ o. tó bá rẹ pọ́ pátá àwọn sukudẹ́ǹtì sì dúró àwọn náà ń wòran torí ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ rántí pé bá sílé ayé kí á máa bẹ ọ̀kan ló sì wò tó bẹ́ẹ̀ ni torí mùsùlùmí ẹ̀yẹ́ ṣe ká ẹ̀yẹ́ ṣe ká má tara jẹ ẹni tó bá jẹ́ islam nínú wa rẹ̀ kò sí islam nínú wa rẹ̀ kí ni mo rò pé yé wa islam sọ ife tí àárẹ̀ bá mú yàn tó bá ti lè gba pé yóò sí òwò rẹ̀ wọn ò gbọdọ̀ sí tayọ tí túláàsì bí. ẹnu pé tí ò nẹ́sẹ̀sìrì tí ọ̀tí àmọ̀ kankan lè ní kọ́ ọmọ síbí ó tún síbí àwọn ọmọ tí wọn náà ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àti àwọn oníkẹ́ sí dáadáa ẹ̀kọ́ síbí àyàwó àwọn akẹ́kọ̀ọ́ á. a'udhu billahi minash shaitanir rajim bẹ́ẹ̀ ẹ̀rù ń bà wá ẹ̀rù ń bà wá wọ́n má jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n mú mẹ́tìsì ẹ̀rù ń bà a sọ pé kì í ṣe tòrọ ọlọ́wọ́ sí mu àbẹ́rù ń bà wá kọ́ má pé lọ́wọ́ àbíra rẹ léèrè ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn specialize ọkùnrin ni wọ́n specialize nípa àrùn àwọn obìnrin nǹkan bẹ́ẹ̀ o ah la hawla wala quwwata ọlọ́run kó tún wá sí ti àrídùn kò lè kò lè kò lè jókòó kò lè dúró ó lè dúró kò lè jókòó bó ní ṣe máa wá rìn ok ni wọn máa fi wọ ká bẹ́ẹ̀ náà ni ó jókòó tí wọn máa fi sọ láti àmọ́ tó bá lè dúró yóò dùn tí o bá lè jókòó jókòó ni ò ní jókòó torí ètò ọba lè ṣe ọ̀gbọ́dọ̀ fílẹ̀ nítorí ètò lè ṣe àsọpẹ́ al-maysuru la yasqutu bil-ma'sur عليكم السلام ó ṣe bẹ́ẹ̀ ó ń gan fúnra ara rẹ̀ ìlà ni àwọn olùmọ̀ọ́ni ń gbọ́ yí báwọn ọwọ́ èyí tó ṣe òun kò ṣe ha kú kí ló ń tó ní ṣe jámù lára fà bẹ́ẹ̀ lànà bí ṣe kí ló ń torí kálí ṣàdúrà ẹ béèrè. rárá o ẹjọ́ bá ṣe jámù kò sí àtàrà tọ́lájú asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah jìjà allahu akbar allahu akbar bóòlù ó sì wá ṣe díkìrì lẹ́yìn rẹ̀ sọláàtù duhur àti sọláàtù làásù àti fi díkìrì lẹ̀ lẹ́yìn duhur àṣì àti wàá parí àṣírí báyìí nìyí ṣé díkìrì méjì láàmú wa ni abẹ́ ẹ̀yọ̀kan ni nítorí pé ẹ̀sìn yóò wọnú ara wọn àbí òye wa ìyẹn ni pé ti duhur àti díkìrù ti asùrù yóò dẹ̀ ọ̀kan. Naam. Àmọ́ bá jẹ́ kí Magrib àti Shai ń bá ni tó bá ti ṣe díkìrù tẹ̀yìn Magrib ó ti dà. Dúró nǹkún ó pé ju ti ẹ̀yìn e Shai. Naam, àwọn tí wọ́n bá. náà kò sí táàmù kan tó ń mú wa ìgbà tí wọ́n bá sọ láti láti bẹ̀rẹ̀ ẹ ti ṣe jámù parí ẹnìkan ọba ọba sọláàtì láti bẹ̀rẹ̀ ọba raka méjì òkú kanu magrib kó tó wá di pọ̀ sátán àwọn àti ti bẹ̀rẹ̀ sọláàtì lè ṣá yóò tún wá bá wa nù lè ṣá yẹn náà ni ètò ọba bọ́ ọmọ lọ́yọ̀ ọmọ sàn àbíbò ni wọ́n ṣe ń béèrè náà náà àríkùn. àwọn ọmọ ẹ̀yà yín sí. òjò ti dá kò sì sókùnkùn kò sẹ́rọ̀fọ̀. sí wàhálà ó ní kó síbẹ̀ fún ọ ni ó ní kó síbẹ̀ fún ọ ó ní kó síbẹ̀ fún ọ òwúrọ̀ náà mọ kí ó tá tàtà ó wò ó nà ọjọ́ bó ti jẹ́ èyí tó wá nínú ṣẹ̀rí àní pé tó bá jẹ́ ipá àti parí sọ̀láàtì magre òjò ń rọ̀ láti kí magre òjò yóò sì já tá a tún fi bẹ̀rẹ̀ ìṣá àwọn máa ṣe kíráka alákọ̀ọ́kọ́ ta ìkíbá òjò yẹn dá wá mi sáàdá sọ láti yẹn dó àní dájú ẹlẹ́yìn ti di sadaqa sadaqa Allahu biha alaykum faqbalu sadaqata àmọ́ sọ láti òjò ti dá wá mi lẹ́yìn magrib kò sí jámù kankan àyè àfi tó wá kó kúkú wà ẹ̀rọ kó tún kọ́nà sẹ́wọ̀n kékeré ṣètò rójò máa ní ìsìn àmọ́ bó lẹ́yìn ṣe máa kó kúkú wà ẹ̀wà nu mẹ́sìkì bó lẹ́yìn ṣe máa pẹ́rọ̀ fọ́ kọ́nà ẹ̀wà nu mẹ́sìkì sálùkù sinmi magrib tuntun nà àríkùtù lẹ́yìn pé táwọn bá fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà nígbà láti mọ̀ pé mọ̀ sí yọ ipò wá nínú bókíyàtú sálík sí wọn ọmọ bókíyàtú sọyẹ ẹgbẹ́gbẹ́ ọmọ bókíyàtú sálík gbẹ́gbẹ́ ọmọ ọmọ kankan ọwọ́ dákun tẹ́lómi òbéèrè náà. kò bùkátà kò bùkátà nìyẹn náà la ṣe sọ wípé nínú fọ́ọ̀kì wọ́n ní ṣe nínú mẹ́jẹ̀mú tí ó jẹ́ kí pípa sọ láti yí pọ̀ kí ńlá níyàn jẹ́mú wà ní àbí kò bùkátà níyàn. tó ń bùkátà níyàn àbí bùkátà ètò ọ̀dọ́gba jù ní kókò bùkátà níyàn. ẹ̀rí kókò bùkátà pé ká ti dà níyàn fún jẹ́múrù ká tó di pa bẹ̀rẹ̀ Maghrib Maghrib là ń kí lọ lọ́jọ́ bẹ̀rẹ̀ wáá. sẹ́wọ̀n káwọn ọmọ kó jọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀gbìn ah! á gbàtà àti àtà ní ẹ̀ka tó bẹ̀rẹ̀ pẹ́kẹ́n ọba ti sálámà tó dìde kẹ́ mú ìṣá ìwà tó yé ètò ọ̀dọ́gba dùnú pé kò bùkátà ni náà. àìpé pọ̀ tọ̀ ó rí pé ìtọ́ da ó rí pé ìtọ́ da nípa mọ́sẹ̀ jámù mà náà kí ẹsẹ̀ pé kọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ bá sọ pé ìtọ́ bá ṣe nu méjèèjì àmì ìtọ́ dáa jù. kò sí ẹyọ kan ti tó kò sí ìdajì dẹ̀líl nínú Islam dẹ̀líl kan ti tó pẹ̀sẹ̀ ìdìgbà tí dẹ̀líl bá pé mẹ́wàá àbí òye wa nínú òfin ẹ̀sìn Islam tí dẹ̀líl ẹyọ kan bá ti wà ó ti tó nítorí ọ̀kan lè sọ ni pé dẹ̀líl wọn fẹsẹ̀ rìn lẹ́tún mú mi wá. àmọ́ fẹsẹ̀ rìn lẹ̀ kí lọ́wọ́ tó bá pé mẹ́wàá àgbọ̀dọ̀ mọ́ ẹ̀yọ̀ kan ti tó máa tà mà lọ́pọ̀ bẹ́ẹ̀ ni. ni. rárá o rárá o rárá o ìjà bá o tó bẹ́ẹ̀ tó máa ṣe sọ láti mẹ́ bẹ́ẹ̀ òjò ọbẹ̀ yìí lójijì bẹ́ẹ̀ kò lè bá yín lójijì kálukú pẹ̀lú rẹ̀ kóòtù rẹ̀ ní ọmọ rẹ̀ náà torí tá bá fààyè rẹ̀ lẹ̀ ẹ̀ máa ṣẹ́ lọ́n bàbá kẹ̀tì rí tìgbà ó yá náà náà aleykum salaam. nine àti bó ló ti fẹ́ gbéra aago mélòó ló fẹ́ gbéra. náà ìtàlẹ́ mọ́tò sì ní dúró rárá bàálù ni ṣé bàálù ni kò ní mú epo kò ní mú epo omi wọn máa rọ sóò <laughs> kò sí mọ́tò náà yóò dúró mú epo ẹ mọ̀ pé fi kún gbà mí kò sí wọn òbí ẹni náà dá yóò dúró náà ni nígbà tí náà ga sójú kan náà lọ ibì kan yóò dúró náà ni yóò dúró lépo yóò dúró jẹun náà ni wọn gbéra án án án ní í dúró àbàmì wọn sọ bá dúró kọ́ fẹ́ bọ́ fọ àwọn lọ sí sọ́láàt kí ni àmọ́ ńgbà tí o bá ti ṣe kú wọ́tò làzima tó sì determination tó lágbára pẹ̀lú rẹ ni wọn náà sì máa gbé Islam rẹ pamọ́ náà ẹ̀yin ti yín ẹ̀kan lọ́sẹ̀ lè máa pàtẹ́wọ́ àwa ń tiwa agbọ́dọ̀ ṣe sọ́láàt lẹ́ẹ̀mẹ́lẹ́ lójúmọ́ àwọn atutori àìlẹ́sìn tiẹ̀ wọ́n bẹ́ẹ̀ sì tiẹ̀ jẹ́ pé kí ni you see we are going for prayer if you like you wait and if you like you go wàláì gbẹ́fọ̀ ni wọ́n fi dáa ah, ọjọ́ bó ti jẹ́ èèyàn kan ṣoṣo ọ dábọ̀ síbẹ̀ ju wọ́n ti jọ́ọ̀sì wọn lọ fún níjà sọ̀rọ̀ tó sọ fún dọ́rọ̀ àlẹ́rọ̀ it is time for prayer it is so ó ní don't don't don't talk for what prayer what ó sì ó sì lọ bá dẹ́rẹ́bà yẹn ọba gbá stẹ́rìn dédé orí àwọn orí bá bẹ́ẹ̀ nù ní everybody will kò tẹ́ ẹ ti sì boko haram gan. then everybody will die here. Ah, okay, wait on. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك